ilé-ẹjọ́ dá gómìnà adeleke láre wọ́n ní kó máa ṣèjọba ẹ̀ lọ. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fi ọwọ́ òsì da ìdájọ́ tó kọ́kọ́ wáyé nípínlẹ̀ ọ̀ṣun níbi tí ilé-ẹjọ́ tó ń gbọ́ àwọn ẹ̀sùn tó bá súyọ lásìkò ìdìbò ti sọ pé oyetola ni kó padà sípò nù wọ́n ní kò sóhun tó jọ ọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi òǹtẹ̀ lù ú pé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ adémọlá adélékè ló borí ìdìbò tí wọ́n ṣe lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún tó kọjá nípínlẹ̀ náà wọ́n ní kó máa bá ìjọba rẹ̀ lọ wọ́n ní ẹjọ́ kò tẹ́milọ́rùn tó pè tẹ̀wọ̀n àwọn sì gbà á wọlé lásìkò ìgbẹ́jọ́ náà èyí tó wáyé ní ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún yìí ni wọ́n gbé ìdájọ́ náà kalẹ̀ nílé ẹjọ́ ọ̀hún tó wà nílùú Àbújá nínú ìdájọ́ náà tí nọ́mbà rẹ̀ jẹ́ CAATEPT e gov 01 2023 ni wọ́n ti sọ pé kò tọ̀nà bí ìjókòó ilé-ẹjọ́ àkọ́kọ́ ṣe gba ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́rìí sọ nìkan gbọ́ pé àdìjú ìbò wà láwọn ibì kan wọlé láì jẹ́ pé wọ́n wo àkọsílẹ̀ ìwé ìdìbò àti ẹ̀rọ tó ń gba àwòrán àti orúkọ àwọn olùdìbò sílẹ̀ tí wọ́n ń pè ní BVAS wọ́n ní ìwé ìforúkọsílẹ̀ àwọn olùdìbò ló ṣe pàtàkì tó sì jẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ nínú èyíkéyìí ìdìbò èyí náà ló sì yẹ kí wọ́n ṣàmúlò kì ṣe ohun táwọn ẹlẹ́rìí sọ nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tó gbé ìdájọ́ náà kalẹ̀ èyí tí onídàájọ́ Muhammed Lawal Shaibu darí ni wọ́n ti fẹnukò pé Adégbóyèga Oyètọ́lá àti ẹgbẹ́ APC kò ní ẹ̀rí tó tó láti fi hàn pé àdìjú ìbò wáyé lásìkò ètò ìdìbò ọ̀hún adájọ́ yìí ní ìgbẹ́jọ́ kòtẹ́milọ́rùn yìí jẹ́ èyí tó tẹ̀wọ̀n a sì gbà á wọlé nídìí èyí a gbé ìdájọ́ ti ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó bá súyọ lórí ètò ìdìbò èyí tó ń pè ní tìrìbùnà èyí tó wáyé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tì sẹ́gbẹ́ kan bákan náà ni ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ tá a sì ta ẹgbẹ́ APC àti Oyètọ́lá lójì ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred thousand naira bákan náà ni wọ́n sọ pé ó lòdì fún ilé-ẹjọ́ náà láti tún fẹ̀sùn ìwé ẹ̀rí yíyí kan Adeleke nítorí pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ti dájọ́ lórí eléyìí tí wọ́n sì ti dá Adeleke láre ilé-ẹjọ́ ní kò tọ̀nà láti tún gbé irú ẹjọ́ yìí dìde tako gómìnà Adeleke bákan náà ni wọ́n tún kòrò ojú sí èdè tí alága ìgbẹ́jọ́ náà pè nígbà tó yá orin olórin takasúfe ní Kiss Daniel lò pé Adeleke ń bùgá wọn wọ́n ní kò yẹ kó lo irú èdè bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé èdè náà kò nípa lórí ìdájọ́ náà tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje ọdún tó kọjá ní ètò ìdìbò gómìnà wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ètò ìdìbò náà ni àjọ elétò ìdìbò INEC kéde Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí pẹ̀lú ìbò ẹgbẹ̀rún lọ́nà irinwó lé mẹ́ta àti díẹ̀ four oh three thousand three seventy one nígbàtí Oyètọ́lá ní ìbò ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnléníwó dín márùn-ún àti díẹ̀ three seventy five thousand and twenty seven ṣùgbọ́n ní kété tí èsì ìdìbò yìí jáde ni oyetola àti ẹgbẹ́ òṣèlú apc ti gbálé ẹjọ́ lọ wọ́n ní àwọn làwọn borí nínú ètò ìdìbò náà kí ilé ẹjọ́ gbé ìkéde àjọ elétò ìdìbò tì sẹ́gbẹ́ kan kí wọ́n sì gba ìwé ẹ̀rí tí wọ́n fún adeleke kí wọ́n dá a padà fún oyetola ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún yìí ni ìdájọ́ náà wáyé èyí tí onídàájọ́ tẹ̀sí kúmè àti àwọn ìgbìmọ̀ rẹ̀ gbé kalẹ̀ pé àdìjú ìbò wà láwọn ìjọba ìbílẹ̀ kan àti pé nígbà táwọn yọ àwọn àdìjú ìbò náà kúrò Oyètọ́lá ló borí ṣùgbọ́n ọ̀kan nínú àwọn onídàájọ́ náà adájọ́ àgbúlì sọ pé òun ò fara mọ́ ìdájọ́ náà ní tòun o ó ní lójú tòun Adeleke ló wọlé ìbò ọ̀hún ìdájọ́ yìí ló mú Adeleke gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ níbi tó ti ní kí wọ́n tún bá òun fi ojú àgbà wo ìdájọ́ tí ilé-ẹjọ́ tàkọ́kọ́ dá nítorí pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà la fi ń wò ó ilé-ẹjọ́ náà ti wá sọ pé kí ọkùnrin náà máa bá ìjọba rẹ̀ lọ fàlàlà nípínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà tí wọ́n dìbò yàn wọ́n ní oyetola àti ẹgbẹ́ apc kò ní ẹ̀rí tó tó láti sọ pé àdìjú ìbò wáyé nítorí wọn kò kó ìwé tí wọ́n fi kọrúkọ àwọn olùdìbò sílẹ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí nìkan ni wọ́n gbé ìdájọ́ wọn lé lórí àfi bí ojú ogun ni kóòtù náà rí láàárọ̀ ọjọ́ ẹtì friday tí ìdájọ́ yìí wáyé níṣe ni àwọn agbófinró kún ibẹ̀ gírangiran láti pèsè ààbò àti láti rí i pé ohun gbogbo lọ bó ṣe yẹ bẹ́ẹ̀ ni àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú méjèèjì kún iná ọgbà ilé ẹjọ́ náà láti wo bí nǹkan ṣe ń lọ àti ibi tí yóò parí sí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí